dídí àsìkò yìí o láti BGI TV bàbá gbàgede ìmọ̀ TV olúwatóbilọ́ba fáṣùgbà lóníròyìn ṣáájú ẹ̀gbọ́n àkókò tó wà náà ròyìn àpapọ̀ wa fún ti dédé àsìkò yìí náà. igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò sọ wípé àwọn akẹ́kọ̀ọ́ tó ṣẹ̀ṣẹ̀ ń kẹ́kọ̀ọ́ jáde lè yanjú ìṣòro tí ń kojú nàìjíríà ọ̀jọ̀gbọ́n kan tó pẹ̀ ń jẹ́ Utomi ló ti sọ wípé ilẹ̀ Nàìjíríà ò ní adarí Àkàndé lòun náà ti fọhùn sóde wípé ìṣèjọba Ọbásanjọ́ ńgbà náà lọ́hùn-ún ló lọ́tìkọ̀ láti ṣàwárí ẹni tó wà ń di ikú Bọ́lá Ìgè lẹ́yìn tí ọba àlàyé kan ti papòdà àwọn ọ̀rọ̀ kan ti bẹ̀rẹ̀ sí í yọjú síta nípa Ṣọ̀ún ti Ògbómọ̀ṣọ́ pásítọ̀ kan àti ìyàwó rẹ̀ lẹ̀dí àpò pọ̀ léyìí tó mú kí pásítọ̀ náà lájọṣepọ̀ pẹ̀lú akọrin nínú ìjọ àwọn agbébọn ni wọ́n tún ti ya bo àwọn agbègbè kan ní Imo wọ́n jí àwọn ọba aláyé gbé lọ́wọ́ kan náà wọ́n tún jó àwọn ààfin ọba aláyé àwọn agbébọn ti bẹ̀rẹ̀ sí tún dún mọ̀wúrú mọ̀wúrú tí wọ́n sì ń béèrè fún ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà lọ́wọ́ àwọn èèyàn ìlú ní ìpínlẹ̀ Zamfara. ìkáyàsókè wáyé pẹ̀lú bí iná ọmọ òrara bó ṣe jó àwọn dúkìá kan lúlú nípínlẹ̀ Èkó. kí n tó mẹ́kúnrẹ́rẹ́ ìròyìn wá ẹ má gbàgbé o wípé lójú òpó youtube wa ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ tv ẹ subscribe kẹ ẹ láìkí ẹ kẹ ẹ sì tán pẹ fáwọn ẹlòmíín bákan náà lójú ti facebook ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ instagram wa ẹ tẹ gbàgede ìmọ̀ underscore twenty two lọ́wọ́ ìsàlẹ̀ yẹn ẹ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn òǹgan lẹ́fìkọ̀ sí yàrá àpolongo ọjà wa ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò ti sọ̀rọ̀ jáde wípé àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè nàìjíríà tó kẹ́kọ̀ọ́ jáde ló ní gbogbo ohun tí ó wà lọ́wọ́ wọn láti lè fi tún orílẹ̀-èdè nàìjíríà ṣe léyìí tí àwọn ìpèníjà nàìjíríà ó sì dohun ìgbàgbé ó sọ eléyìí níbi ayẹyẹ ọgọ́ta ọdún fún ti ilé ẹ̀kọ́ báfẹ́mi awólọ́wọ̀ tí ń bẹ lu ilé nípínlẹ̀ ọ̀ṣun nínú àtẹ̀jáde náà tó fi sóde látọwọ́ ẹni tí ń ṣe agbẹnusọ rẹ̀ láolú àkàndé níbẹ̀ gan ni igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò tó ti sọ̀rọ̀ níbi tó ti jẹ́ àlejò pàtàkì níbẹ̀ tó sì ń sojú ààrẹ muhammadu buhari ó wá ṣàlàyé ọ̀rọ̀ pẹ̀lú bó ti jẹ́ pé òun àtàwọn èèkàn kan ni wọ́n jọ kọ́ wọ́ọ́nì lọ́bẹ̀ lára wọn ni gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun adégbóyèga oyètọ́lá àti gómìnà ìpínlẹ̀ ondo arákùnrin olúwarótìmí akérèdọ́lù léyìí tí ó sì wá bẹ̀rẹ̀ sí í fọ̀hún sóde wípé ǹjẹ́ nọ́mọ̀ pé àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní ohun gbogbo tí ó wú jẹ́ àtinúwá tọ́lọ́run fi sínú wọn láti lè fi yanjú gbogbo lọ́gbọ́lọ́gbọ́ tí ń kojú orílẹ̀-èdè nàìjíríà tí ohun burúkú tí à ń nàka sí láwùjọ yóò sì di ohun àfẹ́yìn tẹ́gun aláré fi sọ ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ọ̀dọ́ ilẹ̀ nàìjíríà ní làákàyè tó bẹ́ẹ̀ gẹ́ débi pé gbogbo àwọn ìṣòro tí ń dojú kọ ètò ẹ̀kọ́ ni iṣẹ́ àgbẹ̀ ni àti ìlera tó fi mọ́ ìmẹ́ ètò ààbò ló jẹ́ pé wọ́n ní ohun gbogbo lọ́wọ́ láti wá ìyanjú sí i. lọ́wọ́ kan náà ẹ̀wẹ̀ èèkàn kan tó tún jẹ́ ọ̀jọ̀gbọ́n ìyẹn Pat Utome tó mójúlẹ́jà lórí ọ̀rọ̀ òṣèlú àti ọrọ̀ ajé tó fi mọ́ àtòlú Pat Utome òun ló ti bẹ̀rẹ̀ sí tún ní fọ̀n sóde nípa ìṣèjọba lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní orílẹ̀-èdè nàìjíríà dàbí orílẹ̀-èdè tí ò ní ìjọba eléyìí ti ń darí ẹ̀ ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ẹgbẹ́ òṣèlú gbogbo ni ò ní nǹkan kan lákàá tí wọ́n lè kó síta láti fi mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè nàìjíríà tó tún fi mọ́ láti lè fi mú ìyàtọ̀ dé báyé àwọn èèyàn lù ú ó sọ ọ̀rọ̀ yìí ní ibi tó ti ń ṣàlàyé ipò tí nǹkan dé dúró lórí ẹ̀rọ amóhùnmáwòrán kan eléyìí tó ti sọ pé orílẹ̀-èdè nàìjíríà gan ló dàbí orílẹ̀-èdè tí ò ní adarí kankan bẹ́ẹ̀ ló sì ṣàlàyé pé ó ṣe pàtàkì gbà kí ìgbésẹ̀ kánmọ́kówó lè tètè wà ó ṣàlàyé ọ̀rọ̀ síwájú sí pé àwọn ẹgbẹ́ òṣèlú gbogbo ló jẹ́ pé wọn ò ní nǹkan kan ò ní ọwọ́ léyìí tó lè mú àtúnṣe bá ohun tí ń fínlẹ̀ yìí lápè àtàwọn tí kò mú kí nǹkan kó ṣe bẹ́ẹ̀ kó gun. lọ́wọ́ kan náà ẹni tó jẹ́ alága tẹ́lẹ̀ rí fún alága àfìdíyẹ tẹ́lẹ̀ rí fún ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress Bísí Àkàndé òun ni ó ti bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀sùn kan ìṣèjọba tó kọjá nígbà kan rí tó jẹ́ ti abẹ́ olùdarí Olúṣẹ́gun Ọbásanjọ́ gẹ́gẹ́ bí eléyìí tí kò káràmásìkì sí àwọn tó ṣekú pa Bọ́lá Àkàndé òun ló ṣàlàyé ọ̀rọ̀ ó wípé ń ṣe ní ìṣekúpani sí Bọ́lá Ìgè ni òun bá ẹ̀dà kan tí ó ń ṣàfihàn pípè fún kí wọ́n ṣe àwárí àwọn tó ṣekú pa Bọ́lá Ìgè ní ìgbà ìṣèjọba ẹni tí ń ṣe olóyè olúṣẹ́gun ọbásanjọ́ gbà náà lọ́hùn-ún lábẹ́ inú yàrá òun nílùú àbújá oníbòǹṣe ní ẹ̀dà náà lòun wá ṣàyẹ̀wò ẹ̀ sọ́wọ́ wájú lórí wípé àwọn ìgbésẹ̀ kan ti wà rí láti lè fi ṣàwárí ikú bọ́lá ìgè àmọ́ tó jẹ́ pé nígbà ìṣèjọba náà lọ́hùn-ún ní eléyìí tí wọ́n ti ṣekú pa bọ́lá ìgè ní ọjọ́ kẹtàlélógún oṣù kejìlá ọdún twenty two thousand and one ló jẹ́ pé ó ṣàfihàn pé kò sí ìgbésẹ̀ kankan tí ìṣèjọba lábẹ́ ti olóyè olùṣègùn ọbásanjọ́ tó gbé lórí ẹ̀ ó wá ṣàlàyé sí pé èyí ló kù díẹ̀ káàtó bẹ́ẹ̀ ló ṣe àpèjúwe olóyè bọ́lá ìgè nígbà náà lọ́hùn-ún léyìí tó ti di olóògbé gẹ́gẹ́ bí akíkanjú léyìí tó sì ṣàlàyé pé òtítọ́ ọnú ẹ̀ tó ń ti ìkáràmásìkì fún ìṣèjọba tó dáa ló padà ṣekú pa á léyìí táwọn kan tí wọ́n ti rí nínú ẹ̀ ẹ̀wẹ̀ ikú yí pabiri abiri kú ikú yí pabiri abiri rọ̀rùn ọba àlàyé kan eléyìí tó sì kó padà ìyẹn Ṣọ̀ún Tìnúbù Ògbómọ̀ṣọ́ ó ní ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ sí jáde lórí ọba àlàyé tó sì kó padà ọ̀hún èyí tó wàjà ààrẹ Muhammadu Buhari ló ti bẹ̀rẹ̀ sí fọ̀nsáde sóde lórí ẹni tí í ṣe Ṣọ̀ún ti Ògbómọ̀ṣọ́ ọba ọládùnní oyèwùmí ajagungbadé kẹta cfr gẹ́gẹ́ bí atọ́ọba tẹ́lẹ̀ eléyìí tí ó jẹ́ ọba àlàyé nílùú ògbómọ̀ṣọ́ tó sì ṣiṣẹ́ sìnre láti wá àlàáfíà fún agbègbè náà tó fi mọ́ ìpínlẹ̀ ọ̀yọ́ fún rẹ̀ àtẹ̀jáde ọ̀hún ni ààrẹ muhammadu buhari fi sóde látọwọ́ ẹni tí í ṣe agbẹnusọ rẹ̀ fẹ́mi adésínà níbẹ̀ ló ti fọ̀rọ̀ bá ní kẹ́dùn ránṣẹ́ sáwọn èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ lórí ìpapòdà ọba àlàyé yìí lọ́wọ́ kan náà ó ní àwọn èèyàn kan náà tó fọ̀n sóde lára wọn ni a ti rí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tẹ́lẹ̀ rí olóyè olúṣẹ́gun ọbásanjọ́ níbẹ̀ lòun náà ti tún kédàárò pẹ̀lú ẹni rẹ̀ tó lọ tó jẹ́ ọba àlàyé tó wàjà gẹ́gẹ́ bí ọ̀kan kùgbù ọba àlàyé tó mú àṣà àti ìlànà ìbílẹ̀ lárugẹ tó sì ṣe bíi tàwọn baba ńlá rẹ̀ nígbà tó náà wà lórí àlééfà àtẹ̀jáde ọ̀lù náà fi sóde látọwọ́ ẹni tí í ṣe olùrànlọ́wọ́ rẹ̀ lẹ́ka àròyìn kẹ́hìndé akínyẹmí níbẹ̀ ló ti ṣàlàyé ọ̀rọ̀ lọ́wọ́ kan náà ni igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tẹ́lẹ̀ rí àtíkù abubakar náà fàtẹ̀jáde kan sóde tó náà ti ń kèdárò ọba alayé yìí gẹ́gẹ́ bí ẹni tí ń fẹ́ ohun rere fúnlùú tó sì yẹ lẹ́ni àáwọ̀ àwòkọ́sí ẹ̀ lọ́wọ́ kan náà tún ni ẹni tó ṣe gómìnà tẹ́lẹ̀ rí ìpínlẹ̀ èkó tó tún wáá jẹ́ aṣíwájú nínú ẹgbẹ́ òṣèlú APC Bọ́lá Ahmed Tinubu òun náà ṣàpèjúwe ọba Oyèwùmí gẹ́gẹ́ bí ẹni tó yẹ kéèyàn bọ̀wọ̀ fún gidi gan ni o nínú àwọn ọba aláyé tó jẹ pẹ̀lú bó ṣe jẹ́ pé ìṣọ̀kan àti ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́ tó ń ti ilẹ̀ Yorùbá àti orílẹ̀-èdè Nàìjíríà òní múmú lọ́kàn ọba aláyé ń gbọ́ wà lókè pẹ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé náà òun náà fọ̀rọ̀ sóde tó ń ti mínísítà tó wà fún ọ̀rọ̀ ọ̀dọ́ àti ìdàgbàsókè eré ìdárayá lórílẹ̀‐èdè Nàìjíríà yẹ Sunday Dare tó tún fi ṣàlàyé ọ̀rọ̀ pẹ̀lú ẹni títún ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀túnba Adébáyọ̀ Àlàó Akálà wọ́n ṣàpèjúwe Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ ọba Dímọ̀ Oyèwùmí gẹ́gẹ́ bí èèkàn kan Yorùbá eléyìí tí ìtàn kò gbọ́dọ̀ gbàgbé ẹ̀ tó ń ti àwọn ìkànkùgbù míì ni wọ́n ti bẹ̀rẹ̀ sí fọ̀rọ̀ ìbánikẹ́dùn ránṣẹ́ sóde sí àwọn èèyàn Ògbómọ̀ṣọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ lọ́wọ́ kan náà èṣù má ṣe mí má ṣe ẹnìkan kan ibi ó ti ń bọ̀ ni omori lè padà níròyìn yìí ń sọ pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti ráwọ́ tó pásítọ̀ kan tó pẹ̀ ń jẹ́ Peter Taiwo tilé ìjọsìn Christ Apostolic Church ti ń bẹ ní ìsàjẹ́ nílùú Abẹ́òkúta àti ìyàwó rẹ̀ tó pè ń jẹ́ Elizabeth Taiwo lórí bí wọ́n ṣe ní ìyàwó ẹ̀ fún rẹ̀ lòun náà kọ́wọ́ ti ọkọ ẹ̀ tó sì lẹ̀dí àpò pọ̀ mọ́ tó fi lájọṣepọ̀ pẹ̀lú ọmọ ọdún mẹ́rìndínlógún tó jẹ́ akọrin náà jọ́nà ìròyìn fi yé ni wípé èyí ló wáyé lásìkò tí ọmọbìnrin yìí tó wá sílé ìjọsìn láti wá ṣe ìgbáradì fún orin eléyìí tí wọ́n máa ń ṣe alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Abímbọ́lá Oyèyẹmí ló fàtẹ̀jáde ìsọdẹ pé lóòótọ́ ni àwọn fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ sì rèé wọ́n ti ráwọ́ tó ìyẹn pásítọ̀ ọjọ́ ìyá àti ìyàwó rẹ̀ tí wọ́n sì ti wà ní ẹ̀ka olú iléeṣẹ́ ọlọ́pàá tí ń bẹ ní àdátán ní ìlú Abẹ́òkúta agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ṣàlàyé sí wípé ìyàwó náà àti ọkọ rẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí í tẹnu jẹ́wọ́ pé lóòótọ́ lèyí wáyé tí wọ́n sì ń nàka àléébù sí èṣù wípò gan ló tọwọ́ àwọn bọ́ sọ̀lọ̀ tí wọ́n sì ń bẹ̀bẹ̀ fún ìdáríjì báyìí. lọ́wọ́ kan náà àwọn agbébọn ni wọ́n mà tún ṣàkọlù sí àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Imo níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí jí àwọn ọba aláyé kan lọ lóní kẹ̀tíkẹ̀tí àwọn ọba aláyé méjì ni wọ́n jí gbé tòun ti bí wọ́n tún ṣe sọná sí ààfin àti àwọn ọkọ wọn eléyìí tí ń bẹ ń bẹ àwọn ọba aláyé ọ̀hún ni wọ́n ṣàpèjúwe ẹ̀ pé wọ́n wá láti ato ndukwe ìyẹn ti amagu uhume bákan náà ni paul ogu láti ite ìhubè eléyìí tó jẹ́ ìjọba ìbílẹ̀ òkìgbè ni ó ti wáyé wọ́n ṣàlàyé pé àwọn agbébọn ọ̀hún ni wọ́n tún jí adarí ọ̀dọ́ gbé ní agbègbè ọ̀hún pẹ̀lú léyìí tí wọ́n ti fọ̀rọ̀ náà léde fóníròyìn àwọn ajínigbé náà ló jẹ́ pé wọ́n ti kọ́kọ́ jí ọba aláyé kan gbé bẹ́ẹ̀ bá gbàgbé tó sì jẹ́ pé wọ́n padà ṣekú pa tí wọ́n padà wá rí ní àárín jà lọ́wọ́ kan náà ni wọ́n ní èyí bẹ̀rẹ̀ tó sì wáyé ní àná òde yìí tí ròyìn sì padà ṣàkójọpọ̀ rẹ̀ báyìí lọ́wọ́ kan náà ẹ̀wẹ̀ ìkáyà òkè ti bẹ́ sílẹ̀ ní Zamfara pẹ̀lú bí àwọn agbébọn ní agbègbè náà ṣe bẹ̀rẹ̀ sí béèrè fún ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà lọ́wọ́ àwọn èèyàn agbègbè kan bíi Zumi Kaura Namoda àti Binin Magaji léyìí tó wà ní ìjọba ìbílẹ̀ Binin Magaji ní ìpínlẹ̀ náà àwọn èèyàn agbègbè náà ni wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ pé ara àwọn ìlú tọ́rọ̀ kàn níbẹ̀ òun ni Benin ti sábà Dabaken Mesa Dabaken Damaliki Turawa àti Askawa tó fi mọ́ Yambuki wọ́n ní àwọn agbègbè yẹn gan ni ọ̀rọ̀ ti kàn báyìí tí wọ́n sì wà lábẹ́ àwọn ìjọba ìbílẹ̀ tí a ti kọ́kọ́ bẹ́nu bà àwọn èèyàn agbègbè náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí wójúrere àwọn agbébọn lọ́wọ́ kan náà táwọn agbébọn sì ti bẹ̀rẹ̀ sí í ké gbàjarè fún wọn pé bẹ́ẹ̀ bá fẹ́ àlàáfíà ẹ bẹ̀rẹ̀ sí wá san mílíọ̀nù kọ̀ọ̀kan kẹ́ ẹ lè rí àlàáfíà lágbègbè kó wa yín yàtọ̀ síyẹn àwọn kan tí wọ́n jí gbé tí wọ́n jẹ́ méjìdínlógún ni àwọn aráàlú ti san bíi mílíọ̀nù márùn-ún náírà báyìí fún wọn kí ó lè di pé wọ́n dóòlà àwọn èèyàn wọn níbẹ̀ lọ́wọ́ kan náà lára àwọn aráàlú kan tí ó gbóníròyìn sọ̀rọ̀ àmọ́ tí ò fowó pẹ̀ léde ló ṣàlàyé wípé lóòótọ́ làwọn agbébọn yàyẹn ti kọ́kọ́ béèrè fún mílíọ̀nù mọ́kàndínlógún náírà àmọ́ tó jẹ́ pé nípa ìrawọ́ ẹ̀bẹ̀ wọ́n padà gbà káwọn san mílíọ̀nù mẹ́wàá náírà wọ́n sì mọ̀ pé báwọn bá lọ bá iléeṣẹ́ ọlọ́pàá tàbí àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè ń ṣe ni kò sí tí ó tẹ̀yìn ẹ̀yọ ọ̀kan nínú àwọn aráàlú kan náà tún mẹ́nu bà èyí pé ń ṣe ni òun lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ ológun orí ilẹ̀ ti nàìjíríà ó ní kódà wọ́n fẹ́ẹ́ tún fojú ń gbolẹ̀ ìdánwò nígbà tó ń kàn sí wọn léyìí tó túmọ̀ sí pé àwọn ti padà ń wá owó táwọn ó fi máa rí dájú pé àlàáfíà jọba lágbègbè àwọn. lọ́wọ́ kan náà lákòótán dúkìá olówó iyebíye òun ni iná màjò lulẹ̀ tó jó ní kọ̀ǹpútà village níkẹjà nípínlẹ̀ èkó èyí ló wáyé lówùúrọ̀ kùtùkùtù òní pẹ̀lú bí iná ṣe tẹ́yọ ní ibùdó kan tó jẹ́ ibùdó ìtajà tí ọ̀pọ̀ àwọn dúkìá tó sì di àwátì èyí gan ni wọ́n fi léde fóníròyìn lásìkò tí wọ́n ní wọn ò tí ì mọ sì bẹ̀rẹ̀ sí jó oríṣiríṣi nǹkan wọ́n wá ṣàlàyé síwájú sí pé àwọn ẹ̀ṣọ́ panápaná ni wọ́n ti débẹ̀ tí wọ́n sì mú ṣẹṣe láti lè rí dájú pé iná ọmọ rárá áyán funfun ọ̀hún kò ṣòro ju bó ti yẹ lọ ìdí ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n fi lé múlẹ̀ láti wọ́n ti ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó CFP Adékúnlé Adéṣebútú ló ṣàlàyé pé iléeṣẹ́ ọlọ́pàá náà wà ń bẹ̀ tòun ti bí ó ṣe túbọ̀ ń dáàbò bo àwọn ẹ̀ṣọ́ panápaná lásìkò tí wọ́n wá ọ̀nà láti paná iná ọmọ rárá èyí tọ́sọ̀ọ́sẹ́ náà èyí lópin ìròyìn àpapọ̀ wa fún ti déédé àsìkò yìí ẹ gbọ́ àwọn tó jẹ́ kókó nú ẹ̀ lẹ́ẹ̀kan sí i mo ti mú wá fún yín wípé Ọ̀ṣínbàjò sọ pé àwọn ọ̀dọ́ tó kàwé jáde ńlẹ̀ nàìjíríà ní ohun gbogbo lọ́wọ́ láti wá ojútùú sí ti ń fìlẹ̀ yìí lápè lọ́wọ́ kan náà ni ọ̀jọ̀gbọ́n Utomi ló fọhùn sóde wípé orílẹ̀-èdè nàìjíríà ni òní adarí o àkàdé náà ṣàlàyé ọ̀rọ̀ wípé ìṣèjọba ọbásanjọ́ kò gbégbèsè tó tó láti wádìí lórí ikú bọ́lá ìgè ẹ̀tún rí gbígbọ́ wípé àwọn èèyàn ńlá kan nílẹ̀ yìí ti bẹ̀rẹ̀ sí fọ̀rọ̀ ìbánikẹ́dùn ránṣẹ́ lẹ́yìn ìpapòdà Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ ẹ̀tún orí eléyìí náà gbọ́ wípé pásítọ̀ kan àtìyàwó ẹlẹ́dẹ̀ àpò pọ̀ tí wọ́n fi fipá lájọṣepọ̀ pẹ̀lú akọrin nínú ìjọ mo tún mú wá fún yín wípé àwọn agbébọn wọ́n já bo agbègbè kan ní ìpínlẹ̀ Imo bẹ́ẹ̀ ni wọ́n jí àwọn ọba aláyé gbé wọ́n tún jó ààfin wọn ẹ̀rí gbọ́ pé ìkáyọ̀ọ́kè wáyé ní agbègbè kan ní Zamfara pẹ̀lú àwọn agbébọn ṣe bẹ̀rẹ̀ sí béèrè fún ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà lọ́wọ́ àwọn èèyàn ìlú kan lè rí ìdáàbòbò bákan náà lẹ́tún gbọ́ wípé àwọn dúkìá olówó iyebíye ní iná ọmọ rárá ló ti bàjẹ́ nípínlẹ̀ Èkó èyí lòpin ìròyìn àpapọ̀ wa fún ti dédé àkó yìí ẹ má gbàgbé lójú òpó YouTube wa ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ tv ẹ láìkí ẹ kẹ́ sọ̀scribe kẹ́ ẹ sì tún máa pín kiri fáwọn ẹlòmíín lójú ti facebook ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ instagram wa ẹ tẹ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọwọ́ ọ̀sàlẹ̀ gan lẹ́fìkọ̀ sí yàrá àpolongo ọjà wa olúwa tóbi lọ́ba fásùgbà lọ́kàròyìn ẹ ṣeun ó dìgbà kan náà.